وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam ní àdúrà tí a ṣe fún èèyàn lẹ́yìn rẹ̀ ó ní mátímátì ni ó ní torí wípé a fi màláíkà kan ti gbogbo olùgbàgbọ́ òdodo pẹ̀lú irú àdúà báyìí tí èèyàn bá ti ń ṣerú àdúà báyìí màláíkà yóò máa ṣe àmì àti ìwọ tó ń ṣàdúà fọ́mọ ìyá rẹ̀ lẹ́yìn rẹ̀ náà tó ń túmọ̀ sí wípé tá a bá ń tàbá fẹ́ kí ọba adẹ́dà kó tètè gba àdúrà tiwa tọmọ ìyá wa tí ó bá wà nínú òkè òṣòro ká máa rántí rẹ̀ nínú àdúrà wa nítorí tọba adẹ́dà látara báyìí a fi òkò kan a fi pa ẹyẹ pípọ̀ àdúrà tá a ṣe fún yóò gbà tiwa náà tá à ń fẹ́ tààrò kàn sí. Si Allah subhanahu wa ta'ala yóò gba ìyẹn náà a fi eléyìí ṣe wá ní ojú kòkòrò ni ọ̀kan nínú àwọn ọmọ àyà wa ó ti ṣe bí ẹ̀ ń rẹ̀ fún bí ọ̀sẹ̀ mélòó kan sìn tó fẹ́ fara pẹ́ mọ́sù yìí ni pé gbígbà tí àwọn ọmọ àyà wa kejì torí tá a bá sọ yí pé àwọn ọmọ àyà wa kejì àwọn kan ṣoṣo náà náà jẹ́ ọmọ ayáwá kejì ẹ̀wọ̀n làlìjẹ́ nù àwọn tí ààrí tí wọ́n dẹ̀ wà tó jẹ́ pé risala muhammadiya sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n pa wà tí wọ́n pọ̀ torí iṣẹ́ tí Allah subhanahu wa ta'ala tọ́nà òjíṣẹ́ náà sallallahu alayhi wa méjì yẹn ni wọ́n rán sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlìjẹ́ nù bí a ṣe rí olùgbàgbọ́ òdodo nínú wọn bẹ́ẹ̀ ni a rí ètí ó jẹ́ ètò ń ṣàyàkókò nàkí bá a lè ṣe rí ẹni tó páyà ọba adẹ́dà nínú wọn bẹ́ẹ̀ náà náà ni a jẹ́ a rí ẹni tí kò páyà ọlọ́run ọba bí Allah subhanahu wa ta'ala ṣe ń sọ fún wa nínú al-Qur'an tí àwọn náà ń sọ pé kunna tara'iqa qidada ojú ọ̀nà oríṣiríṣi làwa náà ń gbà yan àwọn àlìjànú Allah subhanahu wa ta'ala ó dẹ̀ jẹ́ kí àwọn ní technological advancement ju àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ àhà torí èyí tó wà ní India tó bá fẹ́ dẹ́kò láàrin àwọn ìṣẹ́jú yóò dẹ́kò ètò bá wa nàìjíríà náà tó bá fẹ́ lọ sí saudi láàrin àwọn ìṣẹ́jú kan nísù yóò dé saudi definitely technology ó ju ta ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ aha àti rí wọn sì wẹ̀ kìí ṣe tí ó rọrùn but effect ti ìṣesí wọn la máa ń rí ó fi jẹ́ pé wọ́n lè kó sínú èèyàn lára kí wọ́n wá gba kọ̀ǹtrólù rẹ̀ Allah subhanahu wa ta'ala ó fi rọ̀ wọ́n lọ́rùn bẹ́ẹ̀ but nígbà míì kíkó síyàn lára yìí sábàbí rẹ̀ máa ń jẹ́ pé tí èèyàn gan ò bá dúró déédé pẹ̀lú àfikàrù rẹ̀ tó ń túmọ̀ sí pé ìgànnà rẹ̀ ìgànnà rẹ̀ ó ó lanú aláàmù àlìjẹ̀nú ọ̀ráyè ra pálawọ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà míì sì rẹ̀ ọkàn máa ń jẹ́ ibtila min Allah subhanahu wa ta'ala ọlọ́run kan fi sàdánwò fún yẹn ni kì í ṣe wípé bọ́yá ẹnìyẹn ò dún ní mọ́díkìrì rẹ̀ kọ́ ó lè dún ní mọ́díkìrì rẹ̀ náà síbẹ̀síbẹ̀ bọ̀dí kọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala fi sàdánwò fún gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kò ní oògùn méjì ju ìsádi ọba adẹ́dà lọ ẹni tó ń ṣẹlẹ̀ sí àti àwa tí a bá gbọ́ bẹ́ẹ̀ náà ló fi jẹ́ wípé nǹkan àkọ́kọ́ tí ó jẹ́ wípé ó máa ń jẹ́ kírú nǹkan báyìí ó tètè kó o ní taqwatul iman ìjẹ́ kí ìgbàgbọ́ wa nínú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó tú ọ̀rìn lẹ̀ sí wípé òun ló lè ṣe ọmọ gbogbo tí ń ṣẹlẹ̀ ó dẹ̀ fi dá sí ọ̀nà ni àtàwọ́bá ibi tá a bá kù sí tí àdánwò eléyìí fi dé kọba adẹ́dọ̀ foríjìn wa kathratul istighfar ọ̀pọ̀lọpọ̀ zikir istighfar ṣíṣe àti kíni ìsúnmọ́ ọba adẹ́dà dáadáa pẹ̀lú kíni pẹ̀lú tí ọba adẹ́dà tó là kalẹ̀ kò sí téèyàn fi súnmọ́ ọba adẹ́dà tó tó ní tó ṣe ní ọ̀ràn àyànlé lórí láwọn wàjúbàtì ìkírun sásìkò máa wà nínú àlùwàlá gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sọ́lá àṣálàm ṣe sọ istaqimu ẹ dúró déédéé walan tahsu ẹ lè máa rírì dídúró déédéé wa'lamu ẹ mà dájú wípé anna khayra a'malikum as èyí tó lọ́lá jù tó dáa jù nínú iṣẹ́ yín ìláyé àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmá ó ní ìrun ولن يحفظ على الوضوء إلا مؤمنا ẹnìkan yìí máa ń ṣọ́ àlùwàlá kó dún ní máa wíwà nínú àlùwàlá ń gbogbo ògbà àfolùgbàgbọ́ òdodo kí ọba dẹ́dà amúsà ṣe wá ní ọkàn nínú wọn kì í dẹ́ tún ṣe ẹnìkan gẹ́gẹ́ bí mùsùlùmí ká má jẹ́ kí àsìkò kan fò wá rú láì jẹ́ wípé ó ní zikir kan awil adhkar tá à ń dún ní ma ó lè jẹ́ istikfar sọ̀kúrúlọ̀ sọ̀kúrúlọ̀ sọ̀kúrúlọ̀ ó lè jẹ́ kalimatu shahada la ilaha illallah muhammad rasulullah ó lè jẹ́ tasbihat subhanallah walhamdulillah wa la ilaha illallah wa akbar la hawla wa la quwwata illa billah al-ali al-azim tó ń túmọ̀ sí pé kíni gbogbo ògbà bá a bá jẹnu wújẹ́wújẹ́ a máa jẹ ọkàn wújẹ́wújẹ́ torí pé kíni kí àìbìkítà kọ́ má bàa ṣẹlẹ̀ sí wa eléyìí pàtàkì látara pé kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní àwọn adhkar tá ń ṣe pàápàá jùlọ tasbih tasbihat tahmidat ta'lilat wa takbirat ó ní yúnmúyúnmú tí máa ń dún ní agbo àwọn màláìkà lókè. Okay mathalan èèyàn jẹ́ ó kọ́ rẹ̀ ń jẹ́ Abdullahi nisan ọmọ alágbájá ọmọ alágbájá ọmọ alágbájá tó bá ti ń ṣe àdkárì lágbo àwọn màláíkà ó kọ́ rẹ̀ ó máa dún nínú agbo wọn lọ́hùn tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ tó bá fi di wípé wọn ò gbọ́ mọ́ wọ́n ṣèwádìí wọ́n ṣèwádìí tó ń túmọ̀ kini, Allah subhanahu wa ta'ala yóò ràn wọ́n síyàn láti ṣe kíni láti kó aró ló fi jẹ́ pé olùgbàgbọ́ òdodo ní gbogbo ìgbà wọn ò gbọ́dọ̀ mẹ́sẹ̀ kúrò nídìí kíni nídìí ìzíkìr ìṣèrántí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ní gbogbo ìgbà kí ọba adẹ́dàá mọ́ṣẹ́ àfihàn wà lọ́rùn à ń bẹ̀ wá ní gbogbo ẹ̀yìn wa kábàámọ́ tí ọmọ àyà wa yìí ní. inú àdúwà wa kí ọba adẹ́dà kó mọ́jẹ̀ kó pẹ́ kó mọ́jẹ̀ ojú kó bá ṣe ní kọ́yákọ́yá kó dẹ̀ ṣe ní rọrùn láti jẹ́ pé n tó ń ṣe kọba adẹ́dà bá mú kúrò kì í wá ṣòun nìkan àti gbogbo ọmọ wa nínú ẹ̀sìn Islam tí wọ́n há sírú situation bẹ́ẹ̀ kí ọba afẹ́gbénulé ìpele tó tẹ̀lé nínú ọ̀rọ̀ wa tá ń bá ń bọ̀ lórí usulul ìdáyà àwọn ìpìlẹ̀ tíyàn gbọ́dọ̀ mójútó tí ó fi wà lójú ọ̀nà tọ́sọ́nà ọba adẹ́dà tọ́lọ́wọ́n bá fi rójìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam táàfin ní ṣìnà táàntí ń bá bọ̀ tọ́jẹ́ wípé èyí tí Allah subhanahu wa ta'ala fi ṣe ìpìlẹ̀ náà ni wípé la taj'alu ma'a Allahi ilahan akhara fataq'uda mazmuman makhzula ẹ má bá nǹkan ẹ má fi nǹkan bọ́ba dẹ́dà wórogún ẹni tó bá ṣe léyìí yóò di ẹni pati Allah subhanahu wa ta'ala yóò pati yóò dẹ̀ ní ẹ̀tẹ́ kọba adẹ́dà má tẹ́wà eléyìí nípìlẹ̀ àti bá débi orí wípé ká má gba ẹ̀mí lójú ọ̀nà tí ò tọ́ ẹni tí wọ́n bá wá gba ẹ̀mí ara ilé rẹ̀ Allah subhanahu wa ta'ala ti fi ọ̀nà ẹlẹ̀ tó fi hàn ṣe kìí ṣe pé kó wá sízi òfin lọ́wọ́ ara rẹ̀ àti pé kí ni ìgbà ẹ̀mí ó pín sọ́nà pípọ̀ ó lè ṣe táṣìṣe ó lè jẹ́ pa máa máa ṣe tí bínú bá dé ẹ̀sìn Islam òfin tó gbé kalẹ̀ òfin àti fi kọ́ dí nǹkan ni ẹni tó bá mọ̀ wípé gbogbo bí ìbínú bá ń gbé òun bá tiẹ̀ sọ pé ìbínú mọ́ lówó o orí rẹ̀ ọmọ tó ń bá ṣe nǹkan yìí tó ń bá pa ẹni náà lọ sí kò sí tó ń jẹ́ òun náà lọ sí yóò kóra rẹ̀ ń jánu yóò fara rẹ̀ padà ṣùgbọ́n tó bá fi di wípé òun wò yí pé ah kò sí death penalty ẹnu kí wọ́n sẹ́wọ̀n ní gbọ́ kan mọ̀ ló fi jẹ́ pé kò sí tó lè kó àwùjọ àwùjọ tò àfi òfin tí ọba adẹ́dà fi rán jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam afẹ́gbénulé ìpele tó kàn ó ní ọ̀rọ̀ ọmọ òrukàn tí ó jẹ́ kí a mẹ́nu bà ọ̀rọ̀ ogún àti ọ̀rọ̀ òǹṣùwọ̀n tí ó jẹ́ kí a mẹ́nu bà ọ̀rọ̀ káràkátà àtòfin tó de ẹni tá a gbéṣẹ́ fún àtẹni tí ó gbéṣẹ́ fún ni gbogbo eléyìí yóò gbàsìkò díẹ̀ pọ̀tórí sísá sókè sásódò kó lè bá a dá apẹ́ díẹ̀ kò ní jẹ́ kí a bẹ̀rẹ̀ rẹ̀ lénìí but inshallah al-karim láti fi jẹ́ kí a máa lẹ̀ yawm al-ahad al ọjọ́ ahad tí ń bọ̀ ìta gbẹnulé briefly tá kó fi yé wa àti tí ó yẹ káwa náà mọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ ogun pínpín tọ́papọ̀ mọ́ ọ̀rọ̀ bí ìmójútó ọmọ òrukàn tàbópó bí wọ́n ṣe pàtàkì tó nínú Islam kí ọba adẹ́dàá subhanahu wa ta'ala kọ́ máa ń sàṣọ àjùgbà náà lọ àwọn béèrè jẹyọ sẹ́yìn tó pọ̀ táàrí parí tó jẹ́ wípé ìgbà jáde síta gan ìbéèrè tìta gan fẹ́ pọ̀ ju ti inú ilé lọ àwa ní ká fi àsìkò ilẹ̀ káràǹdì yẹn up bó tiẹ̀ jẹ́ pé kò ní í ṣe gbà tán náà kò tó di wípé a mẹ́nu lé abala tó kàn gbogbo ìta ń ṣe yìí kọ́lọ́wọ́n bó jẹ́ kí torí tiẹ̀ nìkan là ń fi ń ṣe é kọ́ má jẹ́ kẹ́ni kankan ó nípìn nínú àníyàn wa lórí rẹ̀ kọ́ wá gbà lẹ́sìn kọ́ jẹ́ ká bá níbi tó lérè kọ́ má dàlù wà láyà gbogbo báyé bá ṣe dojúrú tó kọ́ má jẹ́ kí tiwọ́ dojúrú ń bẹ̀ kọ́ jẹ́ kí tiwọ́ dá ń bẹ̀ naam ya ba Khadija mada indak ìbéèrè kan wá ṣáájú díẹ̀ nígbà tí a ń sọ̀rọ̀ Yajuj wa Majuj àmọ́ hadith wa. tó wà nínú Sahih Muslim wípé ah, wọ́n béèrè àwọn ọmọ yàwá kan bèèrè wípé àwọn ẹ̀yà àjújù ọmọ àjújù ṣẹ̀dá náà ni wọ́n ọmọ ẹ̀dá ènìyàn ni wọ́n àmọ́ àlàyé wá wípé àwọn àfáà ní ẹ̀dá ènìyàn náà ni wọ́n torí ẹ̀rí ẹ̀rí wípé tó dijọ́ gbéǹde alikiyama Allah subhanahu wa ta'ala yóò pa níbi Adam babanláwa sallallahu alaihi nabiyina wa alayhi yóò pa láṣẹ fún iná nípìn rẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ nabiyula Adam sallallahu alaihi nabiyina wa alayhi yóò wá béèrè lọ́wọ́ bá dẹ́dà ìpèpè ọ̀wà pé Adam fún iná ní ìpín rẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ sallallahu alaihi nabiyina wa alayhi yóò wá dáhùn pé kí wọ́n wá sọ pé sáfù kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹgbẹ̀rún èèyàn ló wà ń bẹ̀ ẹgbẹ̀rún ó dín ọ̀kan òun nìpín ti ná ìpín tí ó jẹ́ tàlìjánná ó jẹ́ kan ṣoṣo eléyìí bà àwọn sàbínú jẹ́ wọ́n rìpírẹ́sẹ̀ǹtì wọn jọ́nà lọ́hùn wọ́n banújẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi nínú tó fi tù wọ́n lọ́kàn ní wípé rárá ọ̀kan nínú tí nínú yín ni ó jẹ́ ìpín iná èyí tó kù yóò jẹ́ àwọn ará Yájúj wa Májúj òjíṣẹ́ sallallahu alaihi wasallam sọ wípé nígbà yìí ni tad'alu kullu marda'atin amma arda'at wa tad'a dhatu hamli hamlaha ìgbà yìí ni ẹni tó ń fọmọ lọ́yàn bí ìyá ṣe láàánú ọmọ tó kò ní mọ̀ pé ọmọ òun wà lọ́wọ́ òun tí ó fi jùún obìnrin tó lóyún yóò bí oyún kò dẹ̀ ní mọ̀ yìí pé nǹkan kan ṣẹlẹ̀ bí ìnira ọmọ bíbí ṣe lágbára tó wàhálà ìjọ náà yóò lè débi wípé ọmọ jáde lára aboyún kò tiẹ̀ ní mọ̀ yìí pé nǹkan kan ṣẹlẹ̀ ọmọ ìyá wa ń béèrè pé ṣé aláboyún náà tún wá wà ní gbangba ọjọ́ gbéǹde alkiyama ni eré àyàn rújú ṣé wọ́n tún lóyún. Uh, apá kan nínú àwọn àfà wọ́n ní tí ó bá kú pẹ̀lú oyún láyé tàbí tí ó bá kú tó jẹ́ yí pé ọlọ́mọ lọ́wọ́ wọ́n ó jí dìde pẹ̀lú oyún yẹn náà ni tí ó bí ní gbangba ajọ́ gbìndàkíàmà tàbí ọmọ ẹni tó bá gbọ́mọ dání ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú násù ni a gbọ́dọ̀ rí ẹ̀gbà wá tó fi rinlẹ̀ kìí ṣe sọ torí kìí ṣàṣọjẹ kò sí ẹ̀rí kan tá a lè fi tọ́ka sí eléyìí tó wá lẹ́tọ̀dọ̀ ẹni tí a fi ṣẹ́wọ́n òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam látara eléyìí àwọn àáfàá gbé ọ̀rọ̀ yìí wọ́n gbé tìṣẹ́gbẹ́ kan wípé kí ni kò fẹsẹ̀ rinlẹ̀. ọ̀rọ̀ míì tó tún wá jẹyọ ni wípé nígbàtí Allah subhanahu wa ta'ala tó ń fi yé wa bọ́rọ̀ ó ṣe le tó níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama báyìí nínú suratul muzammil ó ní yawma yaj'alul wulidana shiba ní ọjọ́ tí ó jẹ́ pé ọmọ òpó ńlọ gan tó jẹ́ pé irun rẹ̀ máa dúdú kìjikìji ni ìdàrúdàpọ̀ àti ìdààmú náà yóò peléke débi wípé yóò jẹ́ kí ọmọ òpóǹlò kó hewu òjijì torí ìdààmú èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú táwọn àáfàá dólé lórí ni wípé n tó túmọ̀ sí ni wípé ìnira ajọ́ náà yóò tó bí ìgbà tó wípé tí èèyàn bá ti ọmọ obìnrin bá tiẹ̀ lóyún gan yóò bí tí ò ní mọ̀ kó ń bí so ti yé báyìí nísìn yóò bí bí ìgbà tá à ń fi sọ̀rọ̀ yìí pé ìnira ajọ́ yìí yóò tó ń tọ́jẹ́ wípé tóbìnrin bá tiẹ̀ wà nínú oyún yóò bí tí ò torí pé kò sí ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ tó sọ wípé obìnrin kan ó lóyún yóò bímọ níjọ́ gbẹ̀ndẹ̀ àkíyà wallahu a'lam náà. jazakumullahu khairan. anta fasada jazakumullahu khairan. naam láti ọ̀dọ̀ àwọn sisters wa náà ni. Hmm. so ìbéèrè wa ó pé asalaamu alaykum ya sheikh uh, i just got married and my husband told me that greeting. Uh, in bending while greeting is forbidden in yeah. Islam. Mm. And I am coming here for the first time. Please, I want you to elaborate very well in the Quran and Hadith so that I can be well convinced. Uh, as far as the uh, greeting is in Islam, not only greeting, there is no aspect of human life which Allah subhanahu wa ta'ala has not sent the Prophet sallallahu alayhi wa sallam to give us the code of conduct on. That is it. That is what Allah subhanahu wa ta'ala has said emphatically that ma faratna fil kitab min shayin. We have not left untouched or we've not been negligent on any issue in this Quran except that we have made a very detailed explanation about it. Before the coming of the Prophet Alaihi Wasallam, the people is either they, they, will, they roll on the ground for themselves or they kiss themselves and kiss their hands, kiss their legs and all this. But with the coming of the Prophet sallallahu alaihi wasallam, the emphatic way which Allah subhanahu wa ta'ala has commanded us to greet ourselves with is the original one which came with humanity and which which is that original one when Allah subhanahu wa ta'ala created prophet Adam sallallahu alaihi the, ma- the father of mankind. The Prophet ﷺ said, Allah enjoined him. Definitely what the Prophet ﷺ is informing us is not from him, is the injunctions of Allah. Allah must have informed him. Allah enjoined Adam to go and greet the assembly of angels because such greeting will be the greeting mode between his offsprings. When the prophet, when Prophet Adam وسلم, went there, what he said was, Assalamu alaykum wa rahmatullah. And the angels replied him, Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. When you say Assalamu alaykum, it is sunnah, you have to spread it. But answering is compulsory answering is compulsory. When you say wa alaikum salam, you have 10 reward. Wa rahmatullah, you have another 10. Wa barakatuh, you have another 10. Wa magfiratuh, you have another 10, making it 40. That is, if someone says to you, Assalamu alaikum wa rahmatullah, Assalamu alaikum, the minimum reply is wa alaikum assalam. When he says, Assalamu alaikum wa rahmatullah, you say, Assalamu wa alaikum salam wa rahmatullah. When he, if he increases, he increases it or she increases it to wa you say wa, also, or you add more, wa Just as the Prophet ﷺ did, as is reported in uh, Tariq al-Kabir of Imam, Imam al-Bukhari. And uh, Sheikh Nasruddin al-Albani insisted that the hadith is sahih, said that uh, it is very authentic. So, that is the greeting. In fact, the Prophet ﷺ said, when you stretch hand to greet yourself with taslim or before taslim or after taslim, the minor sins the two of you are coming with when you disengage, these things fall off. So, these greetings, they are part of ibadah that makes us come closer to Almighty Allah subhanahu wa ta'ala and make us hand mercy from Allah subhanahu wa ta'ala. Specifically, in another hadith, the Prophet was asked, when we meet ourselves, do we, do we come down for ourselves in form of greeting? The Prophet says, No. Do we rush to embrace ourselves and kiss all our bodies the way we met people doing? The Prophet said, No. The Prophet said, Rather, you stretch your hands in taslim and your hands when engage from the greeting by removing your hands, your minor sins falls off. That's what the Prophet ﷺ said. With this, the sunnah, when we say sunnah, it does not mean something which, if you do, uh, you get reward. If you don't do it, you don't get sin. No, that is not what it means. That is the tradition of greeting. That's what it means. Which, if you do the opposite, you are doing innovation. That is, you are doing bid'ah, and uh, you كل bid'ah وكل dalal نعوذ بالله من ذلك. So that's why you keep this. In fact, the Prophet ﷺ said, "Spread salam between yourselves, among yourselves, because salam is the name of Almighty Allah that has come from Jannah." when you spread it amongst yourself, peace and peace, peaceful coexistence will reign amongst you. That's what the Prophet ﷺ said. And that is why the Prophet ﷺ said, you should say it in multitude. If you meet now, you say Assalamu alaikum. You go out, you come back again, repeat it, Assalamu alaikum. The more of it you say, the more of peace that it reign amongst you. Allah Alam. ọmọ ìyá wa ló ń ṣe ìgbéyà ó ń ṣe lọ́kọ ni ọkọ òun bá tún gbé tuntun dé o tóun ò mọ̀ tẹ́lẹ̀ òun máa ń kúnlẹ̀ tàbí kó wọn máa rá ńlẹ̀ ni fáwọn tí wọ́n bá ju òun lọ ọkọ òun wá ní rárá o èèwọ̀ ni àìrá bàbá àìkúnlẹ̀ àìwólẹ̀ fún ẹ̀dá ọba adẹ́dàlá àwólẹ̀ fún kò yéhùn o àlàyé táwa ṣe fún ni wípé gbogbo nǹkan téèyàn bá ń dáwọ́ lé péyàn ó ṣe nígbésí ayé tó bá ti jẹ́ mùsùlùmí ó ní ìtọ́sọ́nà tọ́lọ́run bá fi ọlójìṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ pé bí ká ṣe ṣe ni tó jẹ́ pé téèyàn bá ṣe bẹ́ẹ̀ èyí ò ní súnà èyí ò ní wípé súnà ìtumọ̀ súnà ni pé ọ̀nà tá a gbà ṣe tá a gbà mú àlùkùránì lò tọ́lọ́run ọba máa ń fi gbà lẹ́sìn lọ́wọ́ ẹ̀dá. E ìtumọ̀ sunan tó jẹ́ pé ìdàkejì rẹ̀ ni bídà ìyapa ọ̀nà tó yapa sí bá a ṣe lo alukur'an tọ́lọ́n fi ọlọ́jì ṣẹlẹ̀ sàlàsálàm tọ́lọ́n ọba fi gbà lọ́wọ́ ẹ̀dá lẹ́sìn kìí ṣe wípé súnà ni pé ntọ́ ọba ṣe ọgbà láàdá tọ́ ọba ṣe ògbẹ̀sẹ̀ rárá kìí ṣe súnà yìí kí wọ́n sọ sunna tá a máa pẹ́ sunna as-sunna fi e, e, shay'in kadha sunna lórí nǹkan báyìí ní báwo ni pé ọ̀nà tá a gbà ṣe ni ọ̀nà tí mùsùlùmí gbà kíra òjíṣẹ́ lásán àṣìlám ọlọ́run ti fi ràn ọlọ́run ọba dẹ̀ fi hàn pé ó ní ká kíra wa ó ní tí wọ́n bá kí pẹ̀lú kíkí o ẹ kí ló ń di wọn bí wọ́n ṣe kí yín tàbí ahsan minha èyí tó bá dáa jù bẹ́ẹ̀ lọ bó ṣe wá nínú Qur'an nítorí eléyìí wọ́n bèèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tá a bá pàdé ara wa kí la fi kíra wa ó ní wọ́n ní ṣé ká wólẹ̀ fúnra wa ni àbí ká máa dì mára wa ká máa fẹnu pọ́nra wa lá ó ní rárá ó ní ká nawọ́ síra wa ká sálámà síra wa ká dira wa lọ́wọ́ mú ẹ̀ṣẹ̀ tólúkálukú wa ń bá ń gbé bọ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ tá a bá ti jáwọ́ báyìí ọlọ́run ọbọ̀ jẹ́ kí ẹ̀ṣẹ̀ yẹn ó jábọ́ pẹ̀lú rẹ̀ eléyìí ló mú fáídà wá kìí ṣe wípé à ń wólẹ̀ tó jẹ́ pé ọgọ̀ọ̀rọ̀ ẹni tó wólẹ̀ fún yàn bàbá burúkú yìí ìyá olórí ibú ìtúntìdé bọ́ọ̀ bá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ fún ní ìsìn nǹkan míì ni bí ó ṣe pè ajé èbú tàbí ìnira ní Afa, àwọn afa mi fi sọ wípé gẹ́gẹ́ bí Sheikh Uthman ibn Fodio wípé ẹni tí bá ń fẹ́ kí àwọn èèyàn máa wólẹ̀ fún líhùn dí wọn bí wọ́n bá ń ṣe ń wólẹ̀ fún yẹn bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá máa fún ní yẹ̀pẹ̀rẹ̀ torí wípé kí ni ó tako òfin ọba adẹ́dà kọba adẹ́dà má ká tako òfin rẹ̀ kíkí mùsùlùmí tẹ̀sílìm ni àgbà ọ̀kọ̀ọ̀kọ́ náwó sọmọdé ọmọdé náà mọ̀wọ́ rẹ̀ wá àwọn tí wọ́n bá wà lórí nǹkan ọ̀gùn àwọn ni wọ́n kọ́kọ́ sálámà sáwọn tí wọ́n wà ńlẹ̀ bí Islam ṣe gbé kalẹ̀ nu àwọn tí wọ́n bá pọ̀ àwọn ni wọ́n sálámà sáwọn tí wọ́n bá kéré ní ìwọ̀ntúnwọ̀nsì bí Islam ṣe gbé kalẹ̀ nu gbogbo ń tá nínú ìgbésí ayé wa Allah subhanahu wa ta'ala ó ti rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sí wa bá ṣe ṣe tóun ó fi gbà lẹ́sìn lọ́wọ́ wa ká má bàa ṣẹ̀sìn nídìí rẹ̀ kọ́lọ́njẹ́ kó jí ká fẹ̀sìn wáyé ká fi kó gbà lẹ́sìn kó má ṣe ní ẹ̀sìn fún wa ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ kíám. Naam, um, ìbéèrè kejì. Ah. Oni, please what is the Islamic ruling on uh, jama'ah of salah after the first one uh, for males and females? o rò pé ká kí jama'ah kejì. naam ìkíkí jama'ah kejì kí ìkórìíra wa fún but àwọn àfáàlà tó bá jẹ́ pé mọ́ṣáláṣí tó ní màmù tí wọ́n dẹ̀ ní àsìkò tí wọ́n ń kírun sí káwọn kan má wá jọyìn irun lásìkò tí wọ́n ń kírun sí wọn kí wọ́n wá wá lẹ́yìn ìgbà tí wọ́n ti kírun jàmá tán kí wọ́n wá tún gbé jàmá mi dìde jàmá bá rí àlélẹ̀ jàmá alátakò Islam encouraging but mọ́ṣáláṣí torí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò yí dẹ̀ ṣe jama'a tó necessary torí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yí pé man tawadda fa ahsana al-wudu' thumma raha ila al-masjid fawajada an-nas qad sallu thumma salla falahu ajrun kaman qad sallu biduni an yanqusa min ujurihim shay'an aw kama qala sallallahu alaihi wa alihi wa sallam ẹni tó bá ṣàlùwàlà ó ṣe àlùwàlà yẹn dáadáa ó wá lọ mọ́sálásí pẹ̀lú àníyàn pé fẹ́ lọ join jàmá ó bá wọn tí wọ́n ti kírun tán ó wá kí tiẹ̀ yóò gbà láàdáa jàmá tó ti lọ́hùn láì ṣe pé láàdáa kankan dínkù nínú rẹ̀ torí pé ìrun ti ń lé bọ̀nù ṣùgbọ́n mọ́ṣáláṣí tó wípé kò sí imam permanent imam bí ọjà ni tàbí gáréjì tàbí ojú ọ̀nà tí jàmá kan bá ti dé ẹnìkan kan ṣáájú náà ni wọ́n máa kírun lọ wọ́n lè kí jàmá bó bá ṣe wù wọ́n kí wọ́n pọ̀ tán wọ́n bá kí jàmá lẹ́ẹ̀mẹ́wàá lójú ọ̀nà òmù ọ̀rọ̀ wá wá pé ẹ̀hẹ́n but hadith kan wá wípé ìgbà tí wọ́n ti kírun ọ̀ràn yẹn tán ní mọ́ṣáláṣí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam láyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹnìkan wá dé kò bárùn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wá sọ pé ta ni ó ṣe sàárà fún arákùnrin nínú àwọn tí wọ́n ti kírun ó wá tò lẹ́yìn rẹ̀ kí wọ́n fi kí jàmáà wọ́n wá mú ọ̀rọ̀ yìí wá pé ṣebí jama ni wọ́n tún kì ní ṣèjú òjíṣẹ́ náà sàásìlám tó yẹ pé òun náà lọ́dẹ̀ pàṣẹ rẹ̀ yìí àwọn afá onímọ̀ ìjìnlẹ̀ hadith wá dáhùn wípé bẹ́ẹ̀ ni jama ni bọ̀ jama yìí ní náfìlà ní lẹ́yìn ọlọ́ràn àyàn kìí ṣe jama ọlọ́ràn àyàn lẹ́yìn ọlọ́ràn àyàn lòjíṣẹ́ náà sàásìlám fi sọ pé ta ni ó ṣe sàráà fún un tó túmọ̀ sí pé ó ti kírun tiẹ̀ ni kó kí lẹ́yìn ọlọ́yìn àyàn wallahu alam àkíran ní àti fi ọ̀rọ̀ gún sí òpin kíkí rẹ̀ kìí ṣe pé wọn ò nírun ń ta kórìíra ni torí kí ọmọ dá tafrikọ ìyàpọ̀ ẹ jẹ́ wọn wọ́n fẹ́ kí mọ́ṣáláṣí máa kún ní wákàtí márùn-ún bó ṣe ń kún níjọ́ jímà torí pé olúkálùkù ti mọ̀ yìí pé tóun bí jímà yìí bá bọ́ òun ò tún lè tún míì kì í mọ́ ó tún dijọ́ mẹ́jọ lolúkálùkù fi ń ṣalápá ń tètè ní mọ́ṣáláṣí jímà fi ń kún ọmọ eré ìwá yìí pé ló fi jẹ́ pé ọgọ́rọ̀ ọgbà táwọn sàbí òjíṣẹ́ náà sàásílámù tí wọ́n bá mísì ìrun ní jàmá nínú mọ́ṣáláṣí wọ́n á máa padà lé ni tó bá jẹ́ pé wọ́n kì ní wọ́n tún kí jàmá mi o ilé ni wọ́n máa sábà padà sí tàbí kí wọ́n dákí nínú masjid wallahu a'lam um, sorry um, wọ́n ní ọkọ̀ kan wà níta tí ó ń dí àwọn èèyàn so mus six nine two cg mus 692cg ẹjọ́ ẹ bá agbé kó mẹ́ hmm. naam ẹni sọ wípé àwọn ní àbúrò ọkọ kan tó jẹ́ ọkùnrin ọmọ ọdún méjìlá ni so wọ́n ní ọmọ náà nípa ó ní ìpátá tó pọ̀ so ó dẹ̀ máa ń fẹ́wọ́ bákan náà so ó dẹ̀ tún máa ń purọ́ so wọ́n ní àwọn ìṣesí ó ti lè débi ó pé ó ń fún ọkọ àwọn ní concern àti àwọn ẹbí rẹ̀ so àwọn wá níbèrè wípé ṣé ó lè jẹ́ pé àlùjànnú ni ó ń dá wọn yìí láàmú èyí jẹ́ ìbéèrè àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó bá tiẹ̀ wá jẹ́ pé kì í ṣe àlùjànnú àbó tiẹ̀ wá jẹ́ àlùjànnú kí ni dáwọn lè ṣe sí. duane duane wọ́n máa ṣàdúrà wọ́n máa kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n máa fà mára bọ́tí tó lè mú kọ́ rọrùn jù kọ́ máa ha quran kò sí antivirus torí bí quran yìí ha kí wọ́n fi ilé kí kọ́ máa ha quran. gbàtí ọba ha júzù ìkàntàn tàbí júzù méjì pẹ̀lú ògo ọlọ́run ọba wọ́n wọn tested and certified. so èyí tó kẹ́rẹ̀ nínú ohun ìbéèrè wọn. àwọn àgbàlagbà gan tí wọ́n ń ṣe wọ́n ran wọn ẹni wọn ó jókòó kí máa gba kéwú kí tá a bá wá rẹ́ni tí wọ́n ràn wọ́n ràn wà lára rẹ̀ pé a má sọ pé àṣẹ bí wọ́n lẹ́yìn èké kó ní wọ́n ràn wọ́n ràn tí ọ̀gbá ké ni bóyá wèrè ní ìbá kọjá wọ́n ràn wọ́n ràn náà ọ̀la náà. <laughs> èyí tó kẹ́yìn inú ìbéèrè náà ni wípé wọ́n ní àwọn kan máa ń sọ wípé orúkọ bíi Abdullahi ẹni bá ń jẹ pé èèyàn líle fáwọn èèyàn líle náà wọ́n sábà jẹ́ <laughs> wọ́n láwọn fẹ́ mọ̀ wẹ́yà lódodo gbogbo ìta ni wọ́n lè lóòótọ́ kọ́lọ́run bá wọn rọ̀ wọ́n fún ẹ̀sìn abdullahi ibn umar àwa náà mà kò le abdullahi ibn umar ṣùgbọ́n wọ́n lè bọ̀ ó lè sórí òdodo ó lè sórí òdodo kọ́lọ́run bá rọ tí gbogbo tiwa náà kí wọ́n lè sórí òdodo. Naam, mm. àwọn tàbá níbẹ̀. àfi ńgbà tí ọmọ kékeré tá a yọ ẹgba sí tó ní ráìtì wo lẹ ní tẹ́ fi ẹgba sí mi èmi náà yọ ẹgba sẹ́yìn náà ó dẹ̀ lẹ́ yọ ẹgba lóòótọ́ ẹ mẹ́rìí wá tẹ́ fi ẹgba sí ṣé ẹ̀ mọ̀ pé ọmọ kékeré ni mi. Now, one. Okay, three, four, five. Okay, six now, seven, eight, nine, ten. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikumus salam tala. Ẹ jọ̀ọ́ ìbéèrè mi ni pé kí ni ìhà tí Islam kọ sí orin gbígbọ́ àti fíìmù wo? Sí orin gbígbọ́ àti fíìmù wíwò orin gbígbọ́ àti fíìmù wíwò òjíṣẹ́ náà sàlàsàlà ní kí wọ́n yọ òjé sí mi létí ń faramọ́ ju wípé kí n gbọ́ orin lọ àfà tí wọ́n bá ń gbọ́ orin nínú ilé rẹ̀ ìlànà eh, ìyẹn àbùkù kan ni tọ́jọ́ yí pé ṣé léyìí jẹ́ ẹni tá a gba ọ̀rọ̀ rẹ̀ báyìí tó túmọ̀ sí pé tá a bá ní rédíò ńlé tá a bá ní tó bá mọ́nítọ̀ rẹ̀ tó bá fẹ́ di pé ó fẹ́ di pé wọ́n ó gbẹnu lórin káyìn lọlẹ̀ tàbí kápá orin wa òun náà ní Qur'an ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé ta'ahadu bil Qur'an ẹ̀dùn ní ma ẹ̀ ń fọṣọ ni ẹ̀ ń ṣe ẹ̀ ń gbogbo tẹ́ ẹ̀ máa ń ṣe ẹ sá máa mú wá ẹ máa gbọ́ alhamdulillah ọlọ́run ọba dẹ̀ ṣe gbogbo ẹ̀ ní rọrùn nísìn ó owó ẹ̀ lọ two thousand gan yóò omi ń gbé twelve gig omi ń gbé kínní bí ó ṣe ka sudeis ní ó ka husari ní ó ka mishawi ní ó ka gamidi yóò ka oríṣiríṣi yóò ka àwọn kura lóríṣiríṣi báyìí tó wípé gbígbọ́ rẹ̀ oríire ni fẹ́ni tí ń gbọ́ àlùbáríkà ni fún un ilé tí wọ́n bá ti ń gbọ́ gbogbo tí gbogbo eléyìí yòókù orin kórin orí burúkú ni èèyàn gbọ́dọ̀ yẹra fún mùsùlùmí gbọ́dọ̀ yẹra fún fíìmù wíwo àwòrán mùsùlùmí kó àwòrán jọ àfi tí ó bá jẹ́ necessity láti fi kẹ́kọ̀ọ́ so a lè rí àwọn fíìmù tí wọ́n act tó ń pèpè sẹ́sìn but tó jẹ́ wípé á tara rẹ̀ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn masalan aláwọn videos tó yẹ pé akamu tajwid àwọn òfin tó de tajwid bá ṣe pé ara fi quran lẹ́nu ó wà ń bẹ àtàdé mọ̀ yí pé alquran bi tajwid amrun lazim kaka quran pẹ̀lú tajwid ọ̀ràn yẹn ni ẹni tí ó ka quran pẹ̀lú tajwid ẹlẹ́ṣẹ̀ ni so pẹ̀lú eléyìí láti máa àwọn nǹkan tá a fi lè gbọ́ ó pọ̀ kí mùsùlùmí wa máa wo home video oríṣiríṣi tó jẹ́ wípé n tí wọ́n ń fi ń polongo wàláì kò jù àbàjẹ́ lọ ṣìnà ìṣekúṣe irọ́ pípa ète dídá ìṣègùn ẹbọ ọ̀fọ̀ oríṣiríṣi wọ́nranwọ̀nran tó pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n jókòó tì àtàgbà àtẹ̀wé wọn tó bá wọn ó mú suratul fatiha wá àfi bí ìgbà wọn ń jẹ gúgúrú lẹ́nu ni wọ́n ṣe máa ka fatiha ah, kí ni wọ́n ń fa torí àsìkò láyé àsìkò wa gbọ́dọ̀ ná sórí tí a lè fi jábọ̀ rí pẹ̀lú rẹ̀ kìí ṣe wípé a kàn máa lò ó bó ṣe wù wá tọ́ra a ṣàkáǹtì lórí àsìkò tá tí tá a lò gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ ọ̀la náà. ìbéèrè kejì ni pé alálàájì tó bá ń lọ mẹ́kà tí wọ́n bá ti padà dé wọ́n máa ń sọ pé wọ́n máa ń wọ jímọ̀ ó ní kankan tó ṣẹlẹ̀ sí ní ọdún tó kọjá <laughs> eh, eh, ó béèrè lọ́wọ́ pé bó wọ́n ti rí ẹni tó bá ti mùsùlùmí tó bá ti bàlágà ó ti wọ jímọ̀ ọlọ ajíkọ̀ lọ́wọ́ ó ti wọ jímọ̀ ní Ọ̀ṣun state èmi wà lẹ́kọ̀ọ́ parent wà lọ́ṣun state <laughs> then ìyálémọ̀ mi ó lọ sí mẹ́ka <laughs> ìgbà tó dé wọ́n pè mí pé alájà fọwọ́ tí wọ́n kí máa bọ̀ mi ò tí mọ̀ pé mi ò tí mọ̀ pé mi ò tí mọ̀ pé. gbogbo ilẹ̀ Yorùbá ni àdánwò yẹn wà kọ́lọ́mù bá kásà rẹ̀ kó lẹ̀ ntí ẹni tó bá lọ sí hajj tó pọn dandan lórí rẹ̀ ó ní wípé tó bá ti dé kó ṣe nǹkan kan tó pàtàkì kó ní istiqama ìdúródédé lórí kíni àkọ́kọ́ tawhid ìmọ̀ ọba adẹ́dà lọ́kan ṣoṣo ní ọba tó jẹ́ pé òfin rẹ̀ nìkan là á tẹ̀lé ó nìkan ló ní orúkọ tó rẹwà jù ó nìkan là á sìn ìmọ̀ tẹ̀lé súnà òjíṣẹ́ náà nínú gbogbo ohun téèyàn ọba ṣe ìyẹra fún bídẹ́à ìyẹra fún ṣírkù ìmọ̀ ṣe ìtọ́pinpin lórí gbogbo tí ọba ṣe ẹni tó ń bá ń ṣe tó yapa sí tí ọba adẹ́dà fi rójìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ìmá kórìíra rẹ̀ ìmá pé padà eléyìí ìníwà rẹ̀lẹ̀ ìníwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìní àmúmára ìní sùúrù gbogbo ara àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kí hajj kọ́ wa nì tó pẹ́ tó bá ti hajj dé tí ó yẹ kó mú gbọ́ nì tó bá mú gbogbo eléyìí gbọ́ gbogbo ohun tó ṣe ní àdúrà lọ́hùn eléyìí tó mú gbọ́ yìí ní kọ́kọ́rọ́ tọ́lọ́run ọba fi ṣílẹ̀kùn àdúrà yẹn fún torí pé májẹ̀mú gbígbà àdúrà Allah subhanahu wa ta'ala ti là kalẹ̀ ìgbà tí Musa àti ọmọ ìyá rẹ̀ tí wọ́n ṣàdúrà tán Allah subhanahu wa ta'ala ní kọ́dí ujibat da'watukuma mo ti gbàdúrà yín o ṣùgbọ́n tí ó jẹ́ kó tẹ̀yìn lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó sọ fún wọn ó ní fastaqima ẹ wá dúró déédéé báyìí o wala tattabi'ani sabila alladhina la ya'lamun ẹ má wàá máa tẹ̀lé ojúpọ̀nà àwọn aláìmọ̀kan o ẹ̀yin ti mọ̀kan báyìí torí ẹni tó bá lọ sí hajj tàbọ̀ lọ umra tí ọba adẹ́dà ní kí òjíṣẹ́ náà sàrà ó sọ fún wọn ní wípé alhujjaj wal umma wafdullah àwọn tí wọ́n wá sí hajj tàbí àwọn tí wọ́n lọ umra àlejò ọlọ́run ọba ni wọ́n dàáhùn ọlọ́run pè wọ́n pé kí wọ́n wá bẹ̀ ń wò fàájàbóhù wọ́n jẹ́ pé ọlọ́run ọba fàdáhùn dàáhù wọ́n bẹ lọ́run ọba fàátáhùn ọlọ́run ọba ó dẹ̀ fún wọn ní gbogbo tí wọ́n bá tọrọ lọ́dọ̀ rẹ̀ akọmọkọlọ sílásílásílá ló fi pàtàkì pé ẹni tó bá ti ti ájìdé tàbó tí ó múra dé kó jáwọ́ níbi àpọ̀n tí ó yọ kó gbé omi lákàná gbogbo pátipàti tí ń bá ti ń ṣe láì mójútó ẹ̀sìn tẹ́lẹ̀ tàbá ìṣe déédéé kó wá mójútó tẹ̀sìn báyìí kó fi jẹ́ pé yọ tán re gbogbo ń tọ́ bẹ lọ́wọ́n ọba lé lórí ọlọ́run ó fún kọ́lọ́ gbájú àtàwọn ọmọ ra wọn salaam aleykum salaam aleykum salaam mo ní ìbéèrè méjì kan àkọ́kọ́ nípa nọ́fìlà tá a máa wọ́n ní pé tí wọ́n bá pé àdíṣe ni mọ́ ni pé tí wọ́n bá pé kọ́ máa fi kún bẹ́ẹ̀ ṣe tòun náà òjíṣẹ́ lálọ́ sọ bẹ́ẹ̀ tòun yẹn náà wà ń bẹ́ẹ̀ àbí tí kí ni tòun tó yàn lóru yẹn ni bẹ́ẹ̀ náfìlà náà ló náà ẹni wọ́n tí wọ́n máa yọ lóru bẹ́ẹ̀ ni gbogbo kẹ́yàn má fi náfìlà ṣeré pé ṣe bí ni tá a bá gbé mu wò níjọ́ gbéǹde alikiyama tó bá kù káàtó òjíṣẹ́ náà sàásánà wọ́n sọ pé òjíṣẹ́ náà sàásánà ni wọ́n sọ pé ẹ̀yìn ẹyẹ náà fìlà rẹ̀ wò láti fi kún àdéṣọ́ abẹ. ẹlẹ́ẹ̀kejì ó ní ẹ̀kan mọ́mí wa kan ọmọ mẹ́jọ ìlọ́dọ̀ wọn bẹ́ẹ̀ jẹ sínú wọn wá pè pé wá àfà ọ̀dọ̀ yín ewúlẹ̀ máa ń jẹ wọ́n àwọn oúnjẹ oyè pé a máa ń jọyè mo ṣàlàyé fún wọn pé a máa ń jẹ oyè tá a máa ń jẹ ni wípé oyè adúnímọ̀ ìmọ̀ ẹ̀sìn láti mú lò gbogbo ìgbà yàní kádìmọ̀lì ilm wa ẹni tí máa ń tí máa ń ṣiṣẹ́ fún ìmà àtàwọn tí wọ́n bá ní kíndẹ̀nì mọ̀ qala Allahu qala ar-rasulu qala as-sahaba Allah sọ báyìí òjíṣẹ́ náà sàásílà ń ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàábé mú lò báyìí eyín ni mọ̀ eyín ni ìmọ̀ àǹfààní ìmọ̀ tí máa ń kóyàn yọ nínú ìyà ọba adẹ́dà ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́lọ́hún ṣe àlékún ìmọ̀ náà fún wa. Now. Assalamu alaikum. Wa alaikum assalam tọ́lá. Ìbéèrè mi ìgbà tí àwọn afẹ́ mọ̀ bọ̀ ní àtìbítà àti wá láàárọ̀ ẹ̀. A ní àríkọ̀tà ń ṣe. Àbá àdíìs tí mi mọ̀ lórí ọ̀rọ̀ omi tá a fẹ́ fi ṣe ìbádà. Onígbà náà bí sọ pé. Tọ́hìr mọ̀ tọ́hìr. Àti pé ìnáwó ni Mọ́wùlá Yanjus. Almáwùlá Yanjus. Àwùjọ pé nǹkan kan rí ihu rẹ̀ padà. Àbí ìtọ́wò rẹ̀. Àbí kọ́lọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ìgbà tá a fáwọn sọ̀rọ̀ yẹn láàárọ̀ yìí ibẹ̀ ni àwọn fíkì mùsàlábì lárúbá fíkì mùsàlábì ẹgbẹ́sẹ̀m dáadáa tí àwa lè kà tí àwọn afá ń ká jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tẹ̀ lè kà àwọn tí lè kà yìí fọ́dà ìyẹn ni àwọn àwọn nígbà táwọn sọ pé wọ́n ní àdìsí aláàkọ́ pé ìnáwó ẹ̀rí omi làyánjù ìyẹn kọ̀ọ̀kan lé àdìsí ẹ̀ sọ yìí. ìzábàlá kòlátẹ́yìn. wọ́n ní ìzábàlá kòlátẹ́yìn. wọ́n ní bọ̀t wípé tí àwọ̀ rẹ̀ kọ́lọ̀ rẹ̀ tí ò bá yí padà pé ìyẹn ipe interpolation ni pé ìyẹn kò kò correct mo wá pé mo wá bèèrè lọ́wọ́ lọ́wọ́ àfa pé criteria wo la fẹ́ fi mú omi tá a fi ṣe ìbádà question ti answer tó. omi tọ́jọ́ yìí pé bó ṣe wà nù nínú ibi tó ti wá bí omi kànga mi ó lè lọ lẹ́nu a gbọ́ fíkànfíkàn kan bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe bá wa nù so ti yé báyìí nísìn ṣùgbọ́n nísìn àwa. nǹkan wá ta si nkan tó ta si òun tá a bá fi sẹ́nu àwa ń rí bí oyin à ń rítọ́wò bí oyin bí oyin lára rẹ̀ tàbí àwa ń gbọ́ bí oorun oyin bí oyin tàbí kọ́lọ̀ rẹ̀ fẹ́ ṣe bákan ó ti yapa sí ń ta màmá omi tó mọ́ ni lópin ìgbà tó yẹ pé n tó yí àpèjúwe rẹ̀ tó yí padà yẹn kìí ṣe nàjásà omi tó mọ́ but kò lè má nǹkan fún bàádà bó ṣe wà ní. ṣé èyí tí àdọ́mí sọ pé àfi tó wáyé pé nǹkan kan yí àwọ̀ ẹ̀ yẹn dùn eh, ún bàbá. rárá kọ̀dọ̀ yìí sórí eh, kọ́ídà kan wà gbogbo hadith tó bá wá lórí ọ̀rọ̀ àkọ́kọ́ gbàjọ́ tàbá gbàjọ́ náà àá àwọn ìwo ló fẹsẹ̀ nílẹ̀ àwa rí pé gbogbo wọn fẹsẹ̀ nílẹ̀ a wà á pa wọ́n pọ̀ bó o lá ṣe reconcile wọn so ti yé báyìí nísìn sabil tí sheikh islam ibn tẹ̀mí àtọ́tẹ̀lé jùnà ó fẹ́ ọkàn balẹ̀ ju pé ká sọ pé a yọ̀ kan dànù lọ gbogbo ilé àwọn hadith yẹn náà wọ́n papọ̀ wọn ò mú kan wọn àyọ̀ kan dànù fún kan Eh, àlàyé rẹ̀ wà dáadáa nínú subulu salam ti imam sadai sharif balogun mara na want na ẹgbẹ́sẹ̀ náà ẹlẹ́gẹ̀ẹ́jì ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé kọ́ wọ́n ká mú wo home video uh-huh. Uh-huh. gbogbo alájà wọ́n pé àwọn tó ń subscribe fún DSTV àti ITV so àwọn home video yẹn náà ni èyí tí ó pọ̀ jù mẹ́ islamic station ẹlòmí ò gbọ́ lárúbáwá tẹ́lẹ̀ bá lè gbọ́ àwọn ọmọ àti ìyàwó wọn sí gbọ́ so islam channel wà islam channel bí ikra àti ikra wà àti islam channel wà bẹ́ẹ̀ ni àwọn méjèèjì la máa àwọn méjèèjì náà ló kọ́ mọ̀ jù táwọn ṣùgbọ́n ọ̀rọ̀ ta ló fẹ́ ẹ̀pù ọ̀fan nǹkan náà máa sọ ẹ̀pù ọ̀fan nǹkan náà máa sọ ní islam channel yẹn jù ẹ̀rọ àwọn ọmọ kéèké èmi ò ní táyà fún irú nǹkan báyẹn. ẹni tó ti bẹ́tà jù gbogbo orú nǹkan báwọn kéèyàn kásẹ̀ rẹ̀ lẹ́nu lé. mọ́tẹ́lẹ̀ ọmọ tí ń wò tọ́ wá ní ọmọ ha Quran tàbí tó fún láwọn kan bí kò máa ha yẹ wò síra wọn bó ló ṣe ń lọ sí. tó ti dáa jù ní wípé gba àfáà fún wọn n'ule kí a máa ha Quran torí gbogbo àwọn channels yìí náà àti tí wọ́n pera wọn ní Islam Channel náà kọ́lọ̀ mú ti channel Islam Channel gangan wa gbogbo wọn àwọn ará náà kò kò jìnnà sí wọn kọjọ pa ń jó kọjọ pa ń kọrin kọjọ pa. afọ̀nsá ọkọ̀ tí wọ́n sọ wípé ó ń dín wọn lọ́wọ́ lẹ́ǹkan wọ́n ní white um, caravan dodge ni so ẹni yẹn ò tí ì lọ gbé bóyá kò dẹ̀ ṣe láàrin wa níwà yìí àmọ́ tó bá jẹ́ láàrin wa ẹjọ́ ẹ lọ gbé ọkọ̀ yìí kú mẹ́ wọ́n ló ń dí àwọn tí wọ́n ní ààyè yẹn lọ́wọ́ wọ́n fẹ́ wọnú ilé wọn ní ẹ̀jẹ̀ kan ráyè wọlé mus six nine two cg ẹjọ́ ẹ lọ bá gbé kú mẹ́. na ìbéèrè látọ̀dọ̀ àwọn sisters nìsa wọ́n ní ẹni tí ó ṣèyàwó tó wá já sí wípé wọ́n ṣe àdéhùn mahar ní eléyìí tó ṣe kó wọ́n padà wá san ni so ó wá ní lẹ́yìn ọmọ mẹ́rin ọkọ tí wà fún ìyàwó rẹ̀ ní owó yìí pé ṣé zina ni wọ́n ṣe ni ṣé zina ni wọ́n ń ṣe ni àní. zina ọjẹ́ gbèsè ni tó bá kú tí ò bá san nínú nínú ogún tó bá filẹ̀ wọ́n kọ́kọ́ yọ ìyún kún wọ́n wà nù àwọn nǹkan tí wọ́n kọ́kọ́ yọ ọ́ tí ò bá wá tó tí ò sí tí obìnrin ò bá yọ̀ǹda yóò lè gbàjọ́ gbẹ̀ndẹ̀ kíámù ló fi jẹ́ pé ẹni tí obìnrin ó bá béèrè fún lówó orí kó jẹ́ ní tí ó wà ní ìwọ̀ntúnwọ̀nsì tí ó ipa ọkọ ọkùnrin ó lè ká tí ó fi lè fún lẹ́sẹ̀kẹsẹ̀. bí eh, owó orí báyìí mahar báyìí bọ́ bá ṣe rọrùn sí làlùbáríkà wà nínú gbèsè ìgbéyàwó yẹn sí òjíṣẹ́ náà sàrà sàlám sàrẹ̀. now ọkùnrin ni ó sọ tí òun ó fún tí wọ́n wà dúnàdúrà lé lórí a kìí ṣe oníṣọ́ pé dandan lòun tó fẹ́ bá ní. mo fẹ́ fún ọ ní mo fẹ́ fẹ́ ọ mo gbà màá fún ọ ní ẹgbẹ̀rún ogún á ó kéré ẹ jẹ́ á ṣe ní àádọ́ta á lè ná báwọn but kì í ṣe kóbìnrin náà sọ pé ọ fẹ́ mi ọ̀dà vi lọ́kọ̀ọ́lẹ́sí tọ́ọ̀bá tí kọ tí ó fi wá di wípé tó bá ní bùkátà sí pé bóyá ó fẹ́ ó lóun fẹ́ ṣe àwọn omi ọlọ pé gbèsè tó jẹ́ sọmọ bó ti bọ̀ ń olú kan bá ọkùnrin ni ó ṣe fọ́ọ̀dù ntọ́fẹ́ fún fún obìnrin yóò negotiate wọ́n negotiate now. asalaamu alaykum wa rahmatulah. wa alaykum salaam tala. ẹnìkan béèrè béèrè kan ní ọ̀sẹ̀ tó kọjá. now nípa pé ẹni tí àwọn òbí ẹ̀ ń ta nǹkan ìwọ̀ bí ọtí. bẹ́ẹ̀ni. ẹ sọ pé ẹ̀tọ́ ni nǹkan yẹn fún ẹni yẹn láti jẹ fún ọmọ bẹ́ẹ̀. tí ó bá ti bàlágà tí ó ti mọ nǹkan kan. ṣùgbọ́n tó bá ti di pé ó ti tójú bọ́ kó yẹra. ẹ wá mú hadith kan wá nípa arákùnrin kan tí ó ń ṣe ìrìn àjò tí anábì sọ pé ìjẹmu ẹ haram ni ẹ̀ǹkan tó wọ haram ni àti pé haram ni ó tọ́ dàgbà báwo ni àhárọ́mù ṣe tán ọ̀dàgbà bẹ́ẹ̀ kò àárín ẹ̀fẹ́ ẹni tó jẹ́ wípé ó ti nípa ó nípa láti tí ń jẹ ó ti wà ní àrọ́wọ́tó ó ti wà ní kápá rẹ̀ so ti yé báyìí nísìn ẹni tó yẹ pé òun in tó ń jẹ òun in tó ń jẹ ó wà ní kápá rẹ̀ bẹ́ẹ̀ni tó yẹ pé kò sí ní kápá kò sí ní kápá rẹ̀ kò tí ì tójú bọ́ responsibility àwọn òbí rẹ̀ ni. ẹlẹ́kẹ̀ẹ́sì ni pé hmm ẹni tí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ọmọ tí àwọn ọmọ bí ẹn ta nǹkan ìwọ̀n ẹ̀tọ́ ní láti jẹ fún tó bá jẹ́ pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n ta nǹkan yẹn òun wọ́n fẹ́ ṣe ìrìn àjò wọ́n á mú nínú owó nǹkan tí wọ́n ń ta yẹn pé wà búrò gbà ṣé ó lẹ́tọ̀ọ́ láti gba nǹkan yẹn. rárá. na. salaamaleykum. wa aleykum salaam tala bọ́dà kan ló na láyé. náà kọ́nà bá foríjì. ó dẹ̀ fi àwọn ọmọ mẹ́ta lẹ̀. náà. àwa ń tọ́jú àwọn ọmọ yẹn. ọkùnrin àbóbìnrin. ọkùnrin. làwọn mẹ́tẹ̀ẹ̀ta. iná ọkùnrin kan ah. ẹ ọkùnrin méjì ah. obìnrin kan. náà ṣó níyàwó. nasara ló filẹ̀ but nasara yẹn dẹ̀ sọ pé òun kírun. sọ́wákì. kò kí létà ń ah. tọ́ra kamọ́ tó ń lọ sí tán pàtẹ́wọ́ ó ní. kò ní. ó ní the same thing ní méjèèjì. kò ní pinnu ogun. ah àwọn àfáà pín ogún yẹn wọ́n fún níwà 8. arara wọ́n sì pín wọ́n yapa sí tọba arẹ́dà wọ́n yapa sí sọ̀jìṣẹ́ náà sọ̀lá sọ̀lá kí wọ́n tó kú gan gbogbo ìkìlọ̀ ní fún gbogbo wa islam ò kọ́ o wípé ká fẹ́ Nasara bọ̀dí tó fẹsẹ̀ múlẹ̀ jù ní wípé ká mùsùlùmí ọ̀dà àjù ká fẹ́ mùsùlùmá ọ̀dà àjù pé ká fẹ́ Nasara lọ ẹni tí ó wà fẹ́ Nasara lọ́kùnrin ọkùnrin tí ó fẹ́ fẹ́ nasaraniya eh, lóbìnrin kọ́ jẹ́ ẹni tí orí rẹ̀ ti dúó lọ́rùn kìí ṣe pé ẹni tó yẹ ti ẹ̀gán náà ò dúó lọ́rùn tẹ́lẹ̀ tó túmọ̀ sí wípé wọ́n là á tó bá súnmọ́ yóò jẹ́ nípa kọ̀wé jẹ́nàbà torí mẹ́nu tíra àwọn náà tó bá ń ṣe nǹkan oṣù yóò jẹ́ nípa kọ̀wé wẹ̀ tó bá bímọ yóò jẹ́ ń pa kọ́wẹ̀wẹ̀ nifas tọ́rọ̀ hàn yẹn ní nínú tíra àwọn gan ntí yóò pa wá àwọn nǹkan ìmìnà kalimati ìsàwọ́ àbẹ́yìnà náà wọ̀bẹ́yìnà hùn tọ́jọ́ pa wá pọ̀ àkọọ́lẹ̀ ọwà wà tọ́ ọba fi kírun tí mo fi kú o nípinnu ogún o tọ́ ọba fẹ́ gbà nǹkan tọ́ ọba fẹ́ gbà nísìnyí tí mo lè fún ọ ní gbà lọ kọ́yọ̀ǹda rẹ̀ fún tọ́ bá di pọ́ lọ́jọ́ dé kò sì sígbà tí ò lè dé kò síbi tí ò ti lè dé kò sígbà tí ò ti lè dé tọ̀ kò nípìn inú ogun kí àsọ̀ọ́lẹ̀ yẹn ti wà ń bẹ̀ ó nípìn o tọ́lá àwọn ẹlòmíì máa ń mu kun mẹ́kọ̀ọ́ wípé òun gan ni wọ́n fi ṣe next of kin. now further. now uh, mistake yẹn ti wáyé. okay. because nígbà tó ń gbé Quran lẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n kàn tù wọ́n ní Quran pé whether it's Nasara or Muslim. wàlá irọ́ ni wọ́n pa. so wọ́n fún but ìyẹn kọ́ ni question. now ngba ti ko so le dile nasara na awa setu e koko nbe wa kila sele a ni ko ma lo na awon memeta to wa wa nle na won kirun an toju won be ti awa tin ogun tan na to si won lo won kirun mo awon ma la kirun mo be kekere ti afisi university of ibadan òun náà ń gbàtíra òun kírun àṣé ó fẹ́ wọ dọ́gbọ́n wọ yunifásitì ni nígbà ti ó wọ etí èmi tí mò ń manage account ẹ̀ ó ní kí n kọ lẹ́tà ẹ̀ pé òun ti dàgbà. ó ti dàgbà lóòótọ́ náà. so I hmm. change account ó wá send text message pé I have decided to be a Christian. so the issue now is that hmm, hmm. kí ni sharia what do I do do I leave them to go on their own because they are more than they are above eighteen or ṣé tí wọ́n máa it's a big issue. tí wọ́n bá ti bàlágà. now wọ́n rù ti ẹrù wọn ni but gbogbo bó bá ṣe lè wù kó jẹ́ ẹ má fi wọ́n lẹ̀. how barakallahu fi. mo ní ọ̀nkù kan orí tiwọn náà ò dúró lọ́rùn nínú gbogbo àwọn ọmọ bàbá wọn àwọn nìkan ni wọn ò kéwú àwọn àbúrò wọn yòókù gbogbo ní bá fi júwe àfà àfà ni wọn ok nítorí náà wọ́n lọ fẹ́ oríṣiríṣi ìyàwó ká a rí nínú àwọn ọmọ wọn pínpín àwọn àṣẹlẹ̀ pínpín àṣẹlẹ̀ láàrin lọ́kọláya ọ̀nkù àti ìyàwó wọn ìyàwó wọn ò ṣe Islam àwọn ọmọ wọn àwọn òbí wa wò pé ah, a gbọ́dọ̀ rè wọ́n lójú ọ̀nà ẹ̀sìn a dẹ̀ gbọ́dọ̀ tọ́jú wọn wọ́n á ṣègbìyànjú láti rán wọn dé yunifásitì gba wọn dé yunifásitì tàbí wọ́n ṣe gbogbo kíní gbogbo wọn ètí ó di Samuel ètí ó di John ètí ó di kíní gbogbo wọn wọ́n gbọ́nà lọ ok ashaid báìbù tẹ̀ǹkà àti doctrine ẹ̀sìn tẹ̀ǹṣe ẹ jẹ́ agbẹjọ́kù kájọ sọ̀rọ̀ ọmọ kékeré tí ò tún wọn lọ́jọ́ orí ó di pé mọ̀nà ọ̀kọ́ṣáàtì tí wọ́n ń ṣe àwọn náà rí i pé àwọn ń kẹ̀rẹ̀ agídí lọ́wọ́ kù a rí nínú wọn ètò sọ pé ah kíní yìí lóòótọ́ ẹ kéèyàn tún yẹ̀ wò rí padà a ṣe nínú wọn ètí ńlá gidi wọn náà máa pa gidi lòun lò kìí ṣe yí pé òun ni wípé téèyàn ọba dákẹ́ torí iná ẹ̀jẹ̀ náà dẹ̀ ní tán lè kanna téèyàn bá dákẹ́ bí ọba tiẹ̀ sẹ́rí padà sínú Islam èyí tó dì mú òun náà mọ̀ wípé òkú ń bete ni àní dákẹ́ àní dákẹ́. Hmm. bọ̀tí tẹ́yìn ti ṣe tọrọ ń gbélé yín lọ́wọ́ ẹ ti ṣe ẹ rí wọn dàgbà tí wọ́n fi bàlágà lórí Islam àwọn ni wọ́n wá chúùsì tó wù wọ́n wọ́n lọ jábọ̀ fọlọ́hún. six. salamu alaikum. wa alaikum salam tula. sheik ọ̀rọ̀ kan ló ní a lọ sí program kan so àbá kan wá mú wa lórí ọ̀rọ̀ ipa ìgbín ó dẹ̀ tako làákà ìwà díẹ̀ nípa ìgbín ìgbín so wá ní ìgbín yẹn pé ta ẹ jẹ tí òfin ní di òkú gbété pé a gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kú mọ́ wa lọ́wọ́ kó tó di pé a jẹ ọ̀rọ̀ ẹ bá ṣe ṣàlàyé ẹ̀ ó dàpọ̀ olùkọ́ ẹ dùn ni ẹ dùn àbí. no a sọ fún wa. kì pé dúdú báyẹn náà wọ́n sọ pé tọ́ba fẹ́ tó bá ti rà á lọ́jà tó bá ti kú pé kò dá fáwa àwa mùsùlùmí. kí ni ẹ. ìyẹn ìgbín pé tó bá ti kú lọ́jà pé kò dá ká gbé wa lébẹ̀ mm. pé ká má rà pé èyí tá a máa lò kó jẹ́ pé àwa tá a bá ní opportunity ká jùmọ̀ nu omi gbé wọn. àwọn tí wọ́n sọ gbogbo eléyìí fún yẹn pé ẹ̀rí dà ara wà tọ́lùbìlẹ̀ ilmu lázìmọ̀ yẹ sára àdájẹ́là ẹ̀bìlẹ̀ rẹ̀ ni kílẹ̀ rí ó ní kọ́ ìdà tí a fi ń lo nǹkan jẹ oníkọ́ ìdàtọ́ lọ́wọ́ ọba làkàlẹ̀ àlàyé tó jíṣẹ́ lọ́sàn àṣálà ń ṣe lórí rẹ̀ ọdẹ lágbọ́yé islam tó fi jẹ pé kò rújú ìdí tá a fi ń alil kitab ni wípé nọ́ọ̀sù wá lórí rẹ̀ bọ̀dù kìí ṣe pé irúwọ́ ògiri wọ́n èèyàn ní wọn ẹni tí ó lè mọ́nítọ̀ ni sí ó tó nǹkan ni so bẹ́ẹ̀ náà ni nǹkan jíjẹ kí ni nàjásà kí ni tí èsì nàjásà ẹ̀hẹ̀ kí ni ẹran tó tọ́ sí wa kí ni ò tọ́ ẹyin tí ò lẹ́jẹ̀ lára kí ni po rẹ̀ nínú Islam so gbogbo wọn yìí lágbọ́dọ̀ yẹn jù. ẹlẹ́kejì sà obìnrin tó tó tán gbé láti ilé wọn pé bóyá ọkọ bóyá bákan nípa condition ọkọ tó ti wá lọ tó wá tún sọ pé òun ti jáwèé kí ni advice ẹ lè fún ọkùnrin yẹn torí ọlọ́run. náà obìnrin ò ní ẹ̀tọ́ láti sọ fún ọkùnrin wípé ẹ̀yìn ṣe má tọ́ wá kẹ́rù lọ fún ara rẹ̀ lópin ìgbà tó wà níta òun gbogbo ń tọ́nà ọba ní ọmọ ṣẹ́bi lè ṣùgbọ́n obìnrin ní ẹ̀tọ́ pé ìgbésí àjọgbépọ̀ tẹ́mi lọ́rùn tú mi lẹ̀ tó bá ní òun túlẹ̀ ó ti di mọ̀tẹ́lẹ̀ ẹ̀yìn márẹ́jì yẹn ó ti wà dissolve tó bá ti sọ pé ó ní túlẹ̀ mo túlẹ̀ but yóò dá tọ́jú san ní owó orí fún yóò dá padà fọkọ àfi tọkọ bá yọ̀ǹda lókù tọkọ ọba yọ̀ǹda yóò dá padà tí ọba dá padà yóò san níjọ́ ìgbé ní àríkàmọ́ nà bó ṣe rí nù ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkùnrin ni ò tẹ́lọ́rùn lọ́kọ́ nípa ìwà ara yìí sú mi ọ̀dà mo kọ̀ ẹ́ síbẹ̀síbẹ̀ náà kò kàn lè kẹ́rù jáde yóò ṣe ìdà ẹ̀yìn nílé ọkọ yẹn nǹkan oṣù mẹ́ta yóò ṣe nílé ọkọ yẹn tọkọ yẹn ò gbọ́dọ̀ fọwọ́ kàn tó bá ti fọwọ́ kàn ó ti dá padà nìyẹn tó bá yẹ pé kò fọwọ́ kàn ó fi ṣe nǹkan oṣù mẹ́ta ó ti kúrò nílé ọkọ yẹn nù tọkọ bá fẹ́ fẹ́ padà wọ́n ṣe negotiation míì ni kìí dẹ́ ṣó nìkan ló lẹ́tọ̀ọ́ sí mọ́ ẹni tó wà ń ta gan náà lè bá pò ó pé àwọn náà ní interest. now ṣùgbọ́n lópin ìgbà tí ìdá rẹ̀ ò bá tí ì tẹ̀ yẹn ọkọ nìkan òun ló ní right lórí rẹ̀ ṣùgbọ́n obìnrin tó sọ wípé mi ì ṣe mọ́ tú mi lẹ̀ tọkọ ni mo tú ọ lẹ̀ kò l'accommodation kò dẹ̀ ní náfa kò l'accommodation sorry so ilé wọn ni ó gbé kì í ṣe ilé ọkọ ó ti wá lọ nísìn. ó ti lọ ó ti lọ báyìí. ó wà lóbìnrin ọlọ́run bá. now kí kí mo wá ń béèrè ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ hmm. kí ni tí ẹ lè àlùbáyé. èyí sọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ní iṣu òun gangan lákọ̀yẹnjú ọ̀rọ̀ náà kọ́ padà sí kò lè tú kò kàn lè já fúnra rẹ̀ àfi tọ́kọ́ bá túlẹ̀ àfi tọ́ bá lóun ò ṣèṣin àmọ́ ìpé òfin ẹ̀sìn islam òde tọ́wọ́n tó bá ti ní mùsùlùmí lòun ẹni ọkùnrin kankan ọgbọ́dọ̀ sọ pé òun ta sí fẹ́rù eléyìn o àfi tó bá yanjú gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ ìtàn. wọ́n ní kó dà o ti fẹ́ má rè báyìí. ajẹ́pá mu kun mẹ́kọ̀ọ́ bíi tiẹ̀ náà lọ fẹ́ má rè kò sí má rè láàrin. Ah. نعم ṣọlẹ́jẹ̀ ṣọlẹ́jẹ̀ ah نعم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى